dẹ̀ ń jaṣà. kí ló ń jẹ láyà àwọn òbí mi burú tó yẹn. Láfíà. Ẹ pẹ̀lẹ́. Ṣé dáadáa ni? Ṣé wàá ṣe? Ṣé wàá dà? Kí lorúkọ tiẹ̀? Káyọ̀dé ni sá ọmọ káyọ̀dé. ọmọ káyọ̀dé irúṣẹ́ wo ló wá ń ṣe. casual labourer ni mísà ní plastic company kan. casual what? casual labourer yẹn ajibade gbà mí ìwọ ọkọ tọmọ ẹ mú wálé ìwọ ọmọdé nítorí Ọlọ́run ìwé ọmọ tí mo fi owó tọ́ ó lè mọ́ ọmọ fẹ́ lọ fìyà jẹra ẹ̀ lébà ló yẹ kó lọ fẹ́ ah. Ah. ìwọ gbóná kí ló fún ní àṣọ́ránsì pé ìgbà owó tó ń gbà yẹn o lè fi bọ́yàwó àtọmọ tó bá bí. Ah, dádì. ẹ ẹ wọ ẹgbà mi ẹ jẹ́ ká take things easy o torí òkun kò kí ń wó ruru káwa náà inú káwa ruru ẹ ṣe rí inú burúkú ò ní gbé wa ẹ jẹ́ ká tí kẹ̀ ẹ́ sí ó kú tí ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nu kò sí nǹkan tá a lè ṣe sí ẹ̀ tí bàá kàn gbà á níyànjú ni pé káwọ́nà tá a fi ẹ̀pọ̀ arákùnrin yìí tí òun náà fi lè máa dájẹ tó máa ṣe ọgbẹ́ ètò mo mọ̀ pé tí ìfẹ́ bá wà lára àwọn méjèèjì pẹ̀lú àtìlẹ́yìn yín tá a bá mi sí lára yóò jẹ́yàn torí pé mo ṣe òun kò kí ń sọ̀lẹ̀ á jẹ́yàn ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká mi sí lára. Ah, ó mà ṣe o ó mà ṣe o ó dà mo ti gbọ́ by the way kí ni collocation ẹ̀ náà mo mí pé ìwé mélòó ló kà. HND holder ni musa. HND ẹ kí ló wá dé tó fi àdúrú ìwé yẹn tó lọ fi ṣiṣẹ́ libra. bí orílẹ̀-èdè wa ṣe dà yìí náà ni mo ti wáṣẹ́ wáṣẹ́ mi ò ríṣẹ́ mo wá ní kí n máa ṣe yẹn bó tẹ̀ jówó oúnjẹ òòjọ́ a máa jáde láti bẹ̀. bóyá tí Ajíbádé sọ yẹn la ṣe máa padà ṣe kọlọ́ṣà ti sọ ọmọ tèmi láyà tàlàfíà. àmì sàtìṣe lágbára náà ó ti rò rẹ ọlọ́run á sọ rẹ. Thank you, doctor. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. é isso Paul de nou. Ki mè sa? Bakon nou nou. Ah. olówó ransa shit mi. carelessness yẹn náà ó ṣe wọ́n lówó ransa script tí wọ́n dọ́kọ̀ ṣe exam mi ìṣojú mi báyìí lóye ṣe lọ submit fún no kò jẹ́ sọ́ọ́ ṣojú mi kó wò ransa script. dáì ṣéjọ́ lecturer wa ni ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ mi nítorí pé èmi gan-an láyé ń ṣe tí kò bá ṣe bẹ́ẹ̀ ó sì jẹ́ ansa sí tèmi ni wọn kiri ní gbogbo ìgbà. all the same Mr. Jẹ́gẹ́dẹ́ jẹ̀bi jẹ̀bi náà ọdún kejì tó yẹ kí n ti ṣe tán skul yìí rè. àmọ́ àtakò orí mi ò jẹ́. rẹ̀mí lẹ́kún ìrírí ayé kan ò lè ti ni títí títí kó ti ni pa ayé àkọ́nilọ́gbọ́n náà ni ó sì máa dáa nígbà wo nígbà wo gbogbo ìdínà tó ń ṣẹlẹ̀ sí mi yìí láti kékeré ni láti kékeré. was nice. Huh. Bah, love you. that's nice. Kọ́lé tó ń kọ́. Mi ò tí ì rí lẹ́tọ̀ ẹ̀kọ́. Ṣé o rí? Bẹ́ẹ̀ni. That means kó submit nìyẹn. Ah, master mi submit nígbà tí mo ṣe tán. Níbo ni wọ́n ti rí tọ́jú ẹ̀? fáìlì. Mo fáìlì tì mí. Ìwọ ń kọ́? Ìyẹn fáìlì. Ìwọ náà lọ rí mi fáìlì ẹ̀hún láti rí tọ́jú ń bẹ̀. Mi ò rí mi fáìlì àsìkò ààrẹ ní ìtò máa repeat mi. ah master ìjọ nítorí ọlọ́run mi fẹ́ repeat ọjọ́ ẹ̀ nítorí burúkú. ìgbà tó bá ń bẹ̀ mí sí kí n pèrò ṣé kí n lọ́ọ́ lè lọ mú tọ́ mi wá fún ẹni. ah master kì í ṣe bẹ́ẹ̀ ìjọ nítorí ọlọ́run mi. ọ̀gbọ̀n yẹn máa lọ kíláàsì ń jáde. ìjọ ìjọ. yorùbá yẹn pé máa fẹ́ ju owó ẹ̀ṣẹ̀ lọ. wọ́n wá ṣèrànlọ́tọ́ wọ́n máa wẹ́n tó máa bẹ̀rù fún máa bèlè bẹ̀rẹ̀ àníbì kí ẹ kú lọ́mọ ẹ̀. Anima. Láti kò kalẹ̀ béèrè. Arákùnrin mi mọ̀. Sani ọ̀pá mi ń bì. Ìjọ máa mú mi ìjọ ọgbọ́n nígbà yẹn ṣe jẹ́ ká pọ̀. Owó lè gbé mi gbẹ yín bẹ́. Wọ́n bẹ̀rẹ̀ ni. Ọlẹ́ẹ̀ ni ó jẹ o. Ó yẹ wọlé kó wá kun tó nípọn. Ẹ ṣeun tó bá lẹ̀ ti kọ́kọ́ bẹ̀ ṣe ní kí wọ́n ti lẹ̀ kú yìí. Ẹ máa kọ́ fún mi. Dẹ́kun tẹ̀lé jẹ́. Ẹ máa kọ́ dẹ́kun tó tún lẹ́tẹ̀ o, ó lẹ́tẹ̀ o, ó lẹ́tọ̀ o. Ṣáà fún wa. koy. Hey çoğu. Ana bebeğim. Hey çoğu. Ana bebeğim. Ana bebeğim. méjì ti ṣe ẹ̀ṣẹ̀ kan tẹ̀sùn ẹ̀ wá ń ké lórí mi ni. Ah. Ah, ah, ẹ má bínú tọrọ mi má dàbí ìsọkúsọ àmọ́ oúnjẹ àárọ̀ bàtọ̀sán lẹ́nu mi rí ìjọ tí máa ń pe ibi sùn òun ló pọ̀ jù dádì ẹ̀yìn kàwé pẹ̀lú gbogbo owó tẹ̀ka aṣọ́bodè lẹ́ fi ń ṣe mọ́ṣúárì mọ́mi náà ń ta owó rọ́pò ẹ tiẹ̀ náà ṣe bí mo gbọ́ nínú ìtàn pé bàbá tó bí yín ó lówó lọ́wọ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ni kó tó fayé sílẹ̀ ẹ̀yin lè kàn dẹ́ ló bí ibo wa ni gbogbo ogún ọ̀hún lọ ibo ni gbogbo ogún ọ̀hún lọ tí ìyá yìí fi pọ̀ tó báyìí mọ́ mi. olúwa rẹ̀ mí lẹ́kùn má tún fi gígùn ojú egbò tó ti ń jiná fún mọ́mì ẹ̀ tèmítayọ̀ ó ti tó jọ̀ọ́ ó ti tó mo mọ̀ kọ́ lọ́wọ́ bá a dá sọ̀rọ̀ wa. Jíbádé tí mo lọ lénìí mo máa kábàámọ̀ ẹ̀ ọ̀rọ̀ tí ikún gbọ́ ní ọjọ́ kìíní àná tí etí ẹ̀ fi di mo gbọ́ lénìí. ara tí mo máa ń sọ nìyẹn má jẹ́ kí n tún gbọ́ pé o lọ sọ́dọ̀ ọmọ o ìwọ náà ló máa ń súyàn gbọ́rọ̀ tó o bá lọ ṣàlàyé fún ọ lọ́dọ̀ tiwọn náà pé ebi ń pa yín lẹ́yìn ni kí náà ṣe máa mọ bólú ẹ̀ ṣètò àti bóyá iṣẹ́ kù ẹ má bínú náà ṣé bí èmi náà rò wípé ẹni tó bá ṣáàkú ni kù náà là ń bàjá yé wọn ló jẹ́ kí n máa lọ sọ́dọ̀ wọn ọ̀rọ̀ wọn yà mí lẹ́nu ṣe bábúrò bàbá mi ni wọ́n. àbúrò ẹ̀ bàbá ẹ̀ ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n wọn ò nífẹ̀ẹ́ mi o. ọ̀rọ̀ lẹ́sàn yìí ìjọ nítorí ọlọ́run ẹ má bínú sí mi ṣe ti gbọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ ẹ̀ ẹ̀ lọ sọ́dọ̀ wọn better. àìlówó lọ́wọ́ mi ó ti fẹ́ sọ ọmọ mi lọ́mọ lọ́mọ ó ti fẹ́ sọ ìyàwó mi dìyàwó níyàwó èmi pàápàá ẹnu mi ò tọrọ ní àwùjọ mọ́ bàbá ẹ gbà mí ẹ jọ. tó tó tó tó ó tó mọ́ ní láti rí ọ̀rọ̀ sí láàárọ̀ ẹni ló ń ṣe ọ́ ẹni náà ó gbé nìgó ẹni ló ń bẹ́bọ́ ẹni ló ń lérè ẹyẹ náà ni ayé tó fi ń pebi ah, ayé ò ní pe tiẹ̀ níbi sórí orí tí ó gbèrè ní gbàdá lórí kò ní àwọn tí wọ́n kì í ọ̀dọ̀ ní fún ọ wọn ò fẹ́ kọ́ sọnù kó tó sọ nílé má tẹ̀lé lóòsì rẹ kó o fi pa ẹlẹ́dàá rẹ kó o mú mi. nǹkan bẹ báyìí bàbá. bàbá. madi ẹmọdé ń ṣe ọ ó mọ̀ bí owó làá fi pèlè owó bẹ́ẹ̀ ni olówó ló fi lòwò. bàbá ṣé ti ń bá ní owó yẹn ṣé màá wá bí. ẹ ṣé bàbá. ayé kan jẹ́ kí n rí rẹ̀ bá. ọ̀gá ah, òkú sẹ́yìn nìkan sí ọ̀rẹ́ rárá kí ah, ó mọ̀ torí tá a bá ṣe bẹ́yẹn fáwọn ọmọ fíyàwó yẹn. ó rí láti gba gbogbo everything lọ lọ́wọ́ wa ah, ọmọ ẹ ó wá yẹ káwọn náà máa ṣe sùúrù. lẹ́mí wọ́n ló tó ń sọ báyìí gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń tó ṣe gbogbo nǹkan kọ́ lagídí dẹ̀ máa ń bàjẹ́ mọ́ yẹn lọ́wọ́ ń wọ́n bá gba ọgbà ẹ̀lọ́ kí ló fẹ́ máa fi jíṣẹ́ fún ọmọ ilé <laughs> báwo ni. owó wa ò ní ìlú gan o. Um, ok bá a ṣe máa ṣe nìyẹn. má lè jẹ bẹ́yìn má lè jẹ. ẹ ṣe sá. rẹ̀rẹ̀rẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ wọ ìwọ gan ti wá ń já sí gan o o ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ wọn á mọ̀ pẹ̀lú àárọ̀ láyé tòrò máa tó bí seven thirty sí eight kí n tó dé. èmi àti yóò láti six. rẹ̀rẹ̀rẹ̀ ah. ok ok ọ̀dà kí ẹ sáwọn bíi wine glass yẹn o tòrò máa ń já ó dáa. ó dáa ọ̀rọ̀ sá. jẹ́ kí o fi owó náà ṣe nǹkan tó ní lọ́kàn láti fi ṣe. àmì máa àmì máa. káwọ. mo jẹ́rìí yín mà. <laughs> rẹ̀mílẹ́kún ohun tó ní lọ́kàn láti fowó ṣe gan-an ọlọ́run jẹ́ kó lè lò fún un rẹ̀mílẹ́kún ọmọ dáadáa ni ọlọ́run wà ní kọjá ìmọ̀ sísí ẹ̀ tó bá wò ó rí i pé ọ̀pọ̀ àwọn ẹlẹgbẹ́ yìí tẹjọ́ ṣe irúṣẹ́ yìí wọn ò lè jẹ àjẹsẹ́kù àjẹtán làwọn máa ń jẹ nítorí pé wọ́n ti nígbàgbọ́ pé tó bá di ọjọ́ kejì àwọn ò tó rówó ni làmọ́ ọlọ́run tó wáá fi irú ọgbẹ́ yìí sí wọ lọ́kàn láti lè máa jẹ àjẹsẹ́kù kò wá ní gbẹpẹlẹ náà lọ́wọ́ ẹ̀rù. ẹ ṣe mo dúpẹ́ mọ́. ẹ ṣe tó dáa o kí ilé o ọlọ́run ó fún ẹ ṣe o. Ah, ọmọ dáadáa. síbi ayọ̀ mi sì mí lọ àmì òun. ẹ̀dá mi wá sí mi ó máa má jẹ́ kí n fò. má jẹ́ kí n jìyà aláyé. owó ọwọ́ ẹ̀dá. owó máa wọ òṣùwọ̀n lọ́ọ̀nù owó wẹ̀rẹ̀ yín owó ọwọ́ ẹ̀dá. òṣùwọ̀n lọ́wọ́ mi kò fẹ́ kú ṣá. fine boy fine boy ariwo kọ gbogbo ni tó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ o òun là ń tú dáadáa hùn. kò sí wọn lọ. àga ìyá bọ́ọ̀bọ́ sanwó ni jẹ̀bú steve. fine boy wàhálẹ̀ sanwó. fine boy ariwo kọ ẹ bá wò. ẹ bàbá kò sí àga ah, ṣá. eré ọmọ èṣù yẹ pààrọ̀ lọ́wọ́ ló máa lọ. àfà ẹ wọ ẹjọ tó lọ ọmọ ayé ẹjọ tó lọ ọmọ ayé ẹjọ tó lọ lọ. tèmi bàjẹ́ tèmi bàjẹ́ owó ọjà ọdún kan yẹmi ti bàjẹ́ ọ̀rọ̀ ẹ̀rù ọ̀rọ̀ kan mo tán ọ́ yẹ́n mi ò wọ́n tán ọ́. ṣẹlẹ̀. àwọn olè ló gbọ́ lọ́wọ́ mi nígbà yẹn lọ́gbà. àwọn olè nígbà yẹn lọ́gbà. nígbà yẹn lọ́gbà. ẹ dìde kò ní bímọ. àwọn oṣù àdúgbò ni. ẹ dìde sẹ́nà lórí bí mi bàjẹ́ jalo mo dara ẹ ọ wá ṣe mi irú ìwo ni wọn wá fò mí. mo lọ gbà lọ́dún adájọ́ ni. mo ṣe ń sọ lọ kọ̀ǹdọ́tọ̀ náà ni mo wá ṣe ṣe ṣe ṣe tí mo fi rówó tún jọ kíkẹ́ mi náà fi bẹ̀rẹ̀ bísínẹ́sì kékeré kan. mo ṣe pàdé àwọn olórí burúkú yìí ni wọ́n nà mí wọ́n tún gbowó ọwọ́ mi bẹ́ẹ̀ ló Milano. conductor a whole graduate. ah kí ni mo fẹ́ bọ́lọ̀ ń ṣe. nísìnyí tá a lè ti pàdé báyìí ó tún ṣe conductor mọ́. Ah, kí ni mo wá fẹ́ máa post kan sílẹ̀ ní ọ́fíìsì mi wọ́n wá sales manager máa fẹ́ jẹ́ kó apply ó ṣeé ṣe kán gbà ẹ́ pẹ̀lú qualification Eh? Ah, ah, ah, ó ṣí ọ̀rẹ́. tí ẹ náà ní bàjẹ́ ó ṣe. kí ló dìde. ẹ irọ́ mo kàn ń rò ní pé téèyàn bá máa lọ sí irú ibẹ̀ yẹn fún ìtàfíù onírúurú aṣọ tí. ṣé ọ̀rọ̀ aṣọ náà ni wọ́n fi yẹn lè fi nù agbára ọlọ́run ká bá pèsè gbogbo yẹn fún ẹ. Ah, dáàdì ọlọ́run àbá mi dúpẹ́ fún ẹ àmọ́ appreciate ẹ gan. ní tí mo kàn fẹ́ kó ṣe fún mi ni pé kó make sure pé application náà ti dé ibẹ̀ ah. kó má kọjá Monday o. Ah, dáàdì <coughs> tèmi lọ́ọ́ máa kọ́kọ́ rí ó ṣe mi dúpẹ́ o àpẹ́ fúnra wa o màá dẹ̀ mọ̀ rí àmọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀kọ́. àdéhùn gbogbo yẹn what are friends for. ó ṣe mi dúpẹ́ gan. àwọn ọmọ mi kọ́ ẹ eh, fún mi wá kò yí sí láre ìyá yẹn pọ̀. rẹmíǹsì Ọlọ́run ìwọ ni mo tún rí just like that. Eh, as usual. ọ̀gá ẹ̀ tó ní disturb ẹ̀ nípa nípa ti já ọ lọ́rùn ò fi yẹn lẹ̀ pẹ̀lú sí ẹ̀ bí ò bá jáwọ́ ó máa jásẹ̀ ni. kò lè fi mo pẹ́ jáde lẹ́nu méjì dọ́fíìsì kan máa pí kí tẹ́lẹ̀. Yọ̀ni, báwo ni? Ṣé kò hard kan láti gẹ̀ẹ́tì? Kò hard pọ̀, ìdájọ́ ti jú òfin lórí fóònù, kò jẹ́ta. That's nice. Um, ah, mate Bọ́sẹ̀ ọ̀rẹ́ mi, Bọ́sẹ̀ mate Rẹ̀mi. That's my best friend. It's a pleasure meeting you. Same here. Apala. Rẹ̀mí, kí ló dé? Ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́. I will interview to lọ Back Bákan náà ni. Bákan náà. Ẹ jẹ́ kí mi excuse you, Cheddar. Ẹ sọ̀rọ̀. That's nice. Wọ́n bú ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tí mo kú ń bẹ́ẹ̀ mi bá ti yà lọ́fíìsẹ̀ wọ́n nítorí pé o sọ pé o fẹ́ họ́mọ̀ pa àmọ́ra rí mo ṣe ní kí n má yà hmm. àwọn tó ń ṣe mí ò ti padà lẹ́yìn because the interview went on fine gbogbo questions tó ń bi mí ni mo dáhùn perfectly in fact wọ́n wá impressed pẹ̀lú bí mo ṣe perform wọ́n dẹ̀ láwọn máa pè mí padà àfi bí mo ṣe gbọ́ tí kan ni wọ́n sọ pé ohun kan déédéé láìkojú mi. irú ẹ̀rọ ń wo nìyẹn. òun ìwọ náà sọ bẹ́ẹ̀ ṣé àwọn tó ń ṣe nìyẹn wọ́n sá pamọ́ síbi kan wọ́n á ń gbà mí dáadáa ni. wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àtúbọ̀ wa máa gbìyànjú náà ni màá tún fún ẹ ládírẹ́sì lọ síbi mi ah! ó dá mi lójú pé wàá bá àánú ọlọ́run pàdé lẹ̀. àmì o ah! àmọ́ gbogbo ẹni tó bá ń sá pamọ́ jẹ mí yà gbogbo ẹni tó bá ń sápamọ́ jẹ mí mo fà lọ́lọ́ lọ́wọ́. ayé ìkìlá mi náà. kí ni kò fún ẹ paronú rẹ ọ̀rẹ́ ah! kí ni kò fún ẹ sẹ. bàbá bàbá jésù kristi michael mọ ọlọ́run àmì dáwọ́lé ọmọ rẹ ohun tó ṣókùnkùn níwájú ẹ tàn ìmọ́lẹ̀ sí fún mi jésù olúwa wa ah. àmín mi àmín lórúkọ jésù. ẹ̀yin olúwa lógo. ògo. amúmiri wípé adùn ló ń gbẹ̀yìn ewúro ọmọ ènìyàn yan orí ọlọ́lá bẹ́ẹ̀ ni kò sì yan orí olówó ṣùgbọ́n a ti fi ológo ọmọ kan ta yín lọ́rẹ láti ara ọmọ yìí ni ẹ ó ti là ẹ ó sì lu àlùyọ ṣùgbọ́n ẹ máa fi àdúrà kí ẹ ní àfihàn ọmọ náà lọ́wọ́ kí ẹ sì máa fi tì í lẹ́yìn. mo máa ń gbàdúrà fún. ẹ túbọ̀ múra sí àdúrà yìí ni bí ẹ ṣe mọ̀ wípé àdúrà ni ọba kìrìsìtẹ́nì. láti bọ́ lọ́rùn ẹ ṣe kọ ẹ ṣe alàgbà. àbúrò ìlú kulẹ̀ lẹ́yìn. ojú ẹ̀fọ́ ojú ẹ̀fọ́ ìgbà tó jò ti rọ̀ ọpọlọ ti ẹ̀rù sọ pé pé kò slọ́dà fún omi tó bá rí ó lè ṣe bí olórí burúkú wa ìná ojú ń dùn yín ni abẹ́yìn nìkan lè máa kọ́kọ́ lo mọ́tò olúwa ló fún ìtàbí ìṣù gbogbo wọn sí dènà ṣayò ṣé màá lò lọ sí ìtàbí ìbọn báyìí torí ọlọ́run. ẹ ẹ jọ náà. ẹ pẹ̀lẹ́ tó lo mọ́tò kéèyàn kan lò àbí wo lórí burúkú wò lélẹ́yìn sí i ṣé yàrá bí èèyàn lọ sí ìtàbí báyìí wọn gbọ́dọ̀ ẹ̀ ṣiṣẹ́. mọ bó ṣe rí mo jẹ oṣù òkú. nígbà tí ètò wa ṣẹlẹ̀ láti ìṣẹ̀lẹ̀ ni mo tó gbàgbọ́ wípé lóòótọ́ lè jù lọ́wọ́ ni torí èmo ṣe mọ́rẹ̀ mi ìwà báyìí bàbá ẹ jọ̀ọ́ kí lẹ lè bá wa ṣe sọ̀rọ̀ ọ̀rẹ́ mi tó máa níyànjú. ah mọ̀ ga o àbí ah, ó mọ̀ pé ẹni ìjàmbá bá oní ìpera rẹ̀ lọ́kùnrin béèyàn ọba sì ṣubú rè kì í mẹ́rù dì tẹ̀mí lẹ́kún. ìfẹ́ hmm. ọkọ̀ wa máa ṣe. àgbélébọ̀ ń tagbọ́n àgbọ́dẹ̀dẹ̀ mọ́ ń tì àní gbogbo ń ta bá ṣe ní ilé ìbàkẹ́dẹ̀ onímọ̀ ṣe lójú àjà gbogbo tó bá rí lójú lórí ọ̀rọ̀ rẹ̀ mí lẹ́kún ọmọ mọ́tayọ̀ kéèrí kékeré báyìí ni. Dadi, dadi, ah, Ah. Ah. mi ni. Ṣáàjú kò mọ jẹun lọ́dún tó. pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú. Bùkù dáadáa báwo ṣe ń ṣe báyìí? Dádì! Káyọ̀dé! Mo ń gbọ́ ọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah. ìwọ sì ni pépà náà kà fẹ́ kúkú. pépà wọn ń kà lọ́nà ní bọ́ǹbù mi omi náà ni mo gbédé ni mo bá wọn tí wọn ti ṣubú kalẹ̀. o sì fi nǹkan kan sómi sójú mú mi. pínrín ah, o pínrín o ẹ̀mí rẹ̀ ní tọ́wọ́ mi bá wọn mọ nǹkan kan o hmm. wọn mọ nǹkan kan o. ẹnu ẹ̀ láwa yẹn. Hmm. tó ẹ̀kú àmúwọ́ ọlọ́run ọlọ́run jẹ́ bí ó jìnà síra ọlọ́run sì ní sí lákùúfà ọlọ́run dáná ẹ̀ sí ẹ̀gbọ́n mi alábàárò ni aláàánú mi ẹ̀gbọ́n mi. ọ̀nkú ah, ẹ ká gbà fọlọ́run adìyẹ ọlọ́run ni wọ́n tó kó sínú àgò pẹ̀tù báwo ló lè mú wa àdúrà wa ni pé ká máa bèbè fọlọ́run kó má sì mú wa lọ ní ìsìn. Ah, ìnígbà bẹ́ẹ̀ wá ojú ikú bá a gbẹ́ mi tí ìbáṣà tó ní kí n má wò kí n tó kí bẹ̀rẹ̀ wọ́n bá ti kú kọ̀ọ̀kan tán kí ló dé kí ló dé tó kí ló dé tó. ṣẹlẹ̀ tí wàá rí nísìn tẹ́ ẹ ṣe dádì mi dádì mi lánàá tẹ́ ẹ sọkọ ẹ mú kò ìzì kò ìzì ṣùgbọ́n ìgan ṣojo. Ah, ah, ah, nurse ẹ fìyàwó mi lọ́rùn sílẹ̀ o ó gbìyànjú. wọ́n tún ẹ̀ lọ ṣé kò ṣe pọ́n mi ilé ìfẹ́ jẹun pẹ̀lú bó ṣe ń ṣẹnu wìrìwìrì yìí ṣó ti lè jẹun ni why not tó ní bá ti dáyà yẹn ẹ jẹ́ ká tra ẹ̀ nù. kí ṣé o ti pa wọn dáàdì. ẹ àákàn ní àwọn bébì wa ni kí ẹ bá tọ́jú ẹ tún máa padà wà wọ́n. ẹ ṣe èmi náà á yín kí tó lọ ẹ ṣe mo máa pé fún wọn títí sí lánàá wọn orí ìlú wọn pìkẹ. dáàdì wọ́n ti lọ́ọ́ bí ju fóònù wọn síbẹ̀ jẹ́ ká pe láńláńlélẹ́ sẹ́bí bá gbé ẹlòmíì tó wà lé àgbẹ̀. Ah, ọ̀tọ̀ ni. fisi spika o kí n bá lè mọ bí dáàdì ṣe máa react bá gbọ́. Ah, inú dáàdì náà dùn. ẹ eh, ẹlò. ẹlò akú. àti àlùmí dáàdì ńkọ́. ṣé ẹ ti gbọ́ ni. Ah, ṣé ẹ̀yin náà ti gbọ́ ni. àní ṣé gbọ́. ó dá kí lè yín gbọ́ se àwọn àgbọ̀ pé dání. ti tá látàmú. ṣé dájú. ah ó ti mú ìkorò mọ́yàn tóun bá sì mu ìkorò mọ́yàn èèwọ̀ ni o omijé ojú ìyá rẹ̀ ó ti mú mọ́múgbọ̀n wà kékeré téèyàn bá sì mu omijé ojú ìyá rẹ̀ mọ́mú èèwọ̀ ni ó tọ́ ọ̀nà bí bá ti ṣe kò ní ọ̀nà gbígbà bí bá ti ń tábà òun dé ni paripari ẹ̀ kò tó wá ní rárá ni ọ̀ kí ni bàbá ẹ tó rẹ náà ẹ ṣàánú mi ẹ ṣàánú mi bàbá ẹ jọ̀ọ́. ẹ baba ogun ò le le le títí kó má le tutù ẹ kí wàá ní àbáyọ báyìí ẹ jọ̀ọ́. ọ̀dà ọ̀nà àbáyọ kan wà tó wà nílẹ̀ báyìí ni wípé bó ṣe wà àgbéra lọ sọ́dọ̀ ìyá rẹ̀ yóò ṣe nǹkan ayọ̀ nǹkan tó mọ̀ pé tóun bá inú bẹ́ẹ̀ ni ọkọ̀ lé fún ni tó bá bá ti lè ra nǹkan bá tó rà fún tínú ìyá rẹ̀ wá dùn tí omi dé ayọ̀ tó wá kán sí la tí ìyá rẹ̀ tó omi dé ayọ̀ tó jábọ́ láti gbù rẹ̀ tó kán sí la bó bá ti ń kán sí la gbàrà báyìí kó sì mọ dùbò àdọ̀ mi tó bá wá ti dọ́dọ̀ mi nta ṣe sí ọwọ́ tèmi lọ́wà ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́ mọ́ sọ fún ìyá rẹ̀ o ìyá rẹ̀ ò gbọ́dọ̀ gbọ́ o kò jù bá ń lọ. àdá àlẹ́bọ̀ ìgbà ẹgbẹ́ sójà yìí má lọ bẹ̀rù tó tó má lọ bẹ̀rù pẹ́ pátápá lọ fún. ẹ̀wọ̀n ni gbogbo wa máa jẹ́ra sí i. ẹ yọ mi ò ní bẹ̀rù. abẹ́ta kò má bẹ̀rù àti pé tó bá lọ rí yẹn ṣe ọ twenty thousand naira ni fún yín. twenty thousand naira ah màá ṣe iṣẹ́ torí mi gbọ́ ní ìdòwú but mo fẹ́ lọ́nbẹ̀yìn ẹ kí promise ti mú un ẹ má fọ mi jẹ o. ṣé kò sí nǹkan kan pẹ̀lú àdéhùn tí wọ́n bá ti parí iṣẹ́ yẹn ló yà wá. iṣẹ́ sì ti ṣiṣẹ́ tán. ǹjẹ́ nǹkan kò jẹ́ lára. iṣẹ́ ló ṣe lánàá. ṣé mi ò ṣáà disappoint ń ṣá. no but òṣìṣẹ́ yẹn kọjá àgbàṣe rò lọ. Ah. ọlọ́run iṣẹ́ gidi so fún ní change tí ẹ kó ṣe ṣe. twenty thousand. ó pè é ṣé mi dúpẹ́ o thank you. tíṣẹ́ dáadáa tún ló jẹ́ mi láti máa pè ọ́ wá wí. Mm. ẹ jọ̀ọ́ má pè mí sí iṣẹ́ ìmọ̀ àánú ìlẹ́ṣẹ́ ẹ má bínú owó tí mo ní ìlú jẹ́ ń ṣe nǹkan tí mo ń ṣe yìí. bọ́bọ́ ṣe ń sọ̀rọ̀ bí kòkó ó fọdí ara ẹ̀ sílẹ̀ jẹ́ ká ṣe àríwọ̀ táwọn ti wà rẹ̀ ṣe thank you káàbọ̀ ẹ ṣe gan ó di rẹ̀ jẹ́ ká ṣe àríwọ̀ táwọn kí ni tiẹ̀ pẹ̀lú tiẹ̀. wọ́n mi ò. ẹ̀ka ọkọ mi ó mà ya ilé mi kàásì. mami ní surprise kan for me. Oh, twenty thousand naira nìyẹn. ta ló ní ibo ló ti rí. Hmm, wow èmi mo fún yín pé kẹfẹ kún business. twenty thousand naira tán. ti rí i torí wọn mọ̀ ẹ́ pé iṣẹ́ owó ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ bọ́lá ti rí twenty thousand naira ta ló fún ẹ. mọ́mí ṣé ẹ trust mi mọ́ ni. ah kí trust tí mo ní kó tó di distrust sí ẹ ṣàlàyé ibi tó ti rọ́wọ́ ẹ̀ fún mi. ok ṣé ẹ̀ṣẹ̀ wà nù kí n fún yín lówó kẹ́ fi kún bísíǹsì. ah ẹ̀ṣẹ̀ ni bàbá ńlá ẹ̀ṣẹ̀ ni. láti bá wà nù ẹbí ṣàlàyé ibi tó ti rówó fún mi. ó dáa máa máa ṣàlàyé ibi tí mo ti rí fún yín létà ẹ ṣàgbà ẹ gbà náà. mo ní mi ò fẹ́ ṣé o rò pé lẹ́yìn mo ní bẹ́ẹ̀ ṣe ni ṣé o rò pé lẹ́yìn mo bẹ́ẹ̀ ṣe ni mo ní mi ò fẹ́ owó kọ́wọ́ mo ní mi ò fẹ́ owó ọ̀rọ̀wọ́ mo ní mi ò lọ́wọ́ ọ̀rọ̀ ìyá mo ní mi lọ́wọ́ àwọn ọmọdé tó wọ́n lẹ̀ burúkú lélẹ́yìí. àgbàlagbà tó bá ń sáré tó bá ń wẹ̀yìn ó dá mi lójú pé tí ò bá lé nǹkan nǹkan kan lè ní. the other time tí mo ta mi sí yín lára ẹ sọ̀rọ̀ gan-an mo dì pé kò ń ṣomi tí mo ta sí yín lára yẹn ló jẹ́ kí ẹ sọ̀rọ̀ mo wà very sure pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fájú ìjì lọ kí ló ṣe yín gangan. kàn ṣe mí. kí ni nǹkan náà. ìdùnnú ìyá mi ni mo wà àmọ́ gbogbo ọ̀nà tí mo gbà bàbá ló ń já sí. ẹ kí lè ṣe fún màmá yín tuntun yẹn. mi ò kúkú ṣẹ̀wọ̀n àmọ́ mo nígbàgbọ́ wípé tí ìyá ẹni tó bá finú fẹ́dọ̀ tó fi súwe fún yàn ọ̀nà olúwa àlà. Hmm, that's true tòótọ́ ni kí làwọn kan ti wá ti ṣe. mo fún wọn lówó wọn ò gbà á wọ́n níṣẹ́ tí mò ń ṣe òwúrọ̀ tó owó tí mo fún àwọn ó tiẹ̀ ti sú mi pátápátá. Hmm. mo dẹ̀ ní àìdí àgàn o. Ṣé o kọ̀ ọ́ lẹ́yìn? Ìyá ẹ̀ṣẹ̀. Ṣọ́ akọ̀tọ̀kọ̀ tó ń gbé fẹ́ràn fún Ah, Ó bá mi rà. Ah, ó máa fọ́ yín gan. Ah, ẹ ṣe ah! Thank you very much. Ọlọ́run á bá mi dúpẹ́ fún ẹ o. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí èmi náà lè ṣe oore tó bá pọ̀ <laughs> tí bá ti ẹ̀ lè san nǹkan aṣọ màá lè san nǹkan ilẹ̀. owó ló mọ ṣá o fi ọmọ aláìkẹ tó bá gbé délé. ọmọ aláìkẹ. ṣé kí n ṣe oúnjẹ fún ìtọ́jú máa ń bọ̀. ó yìí lọ náà tó ebi ń pa mí gan. bẹ́ẹ̀ kí n dáa lé ẹ ṣe. olúwa rẹ̀ mi lẹ́kọ̀ọ́ fún ọ. ah mọ́mi. ńlẹ́. ẹ ra wa. ó jàre. ẹ sùn. mo ní kí n rẹ ju díẹ̀ náà ẹjọ́ ṣé o sí ẹ ká jókòó kí n tún jókòó wọ́n ti jọ ìgbà tí mo jáde lánàá mo gba ibi tí wọ́n ti ń ta àwọn aṣọ tó fáìn gan mo gbà kọjá mo dẹ̀ mọ̀ pé definitely ẹ máa nídìí gan wọn àbá ra ilé. Please. I like her ìjọ wo mo ti wọ léèsì rora léèsì fún mi bẹ́ẹ̀ni ma òpònú òpònú àbọ̀ rò pé ayéradà bíi bàbá ńlá bàbá àti gbogbo ìdílé wọn ló pè mí mo ní mi ò fẹ́ owó ọkọ̀ owó tí mi ò mọ tó ti rí ọkọ̀ owó tí mo ní mi ò fẹ́ ó wá lọ fi ra aṣọ ó wá gbé wálé ó lè gbọ́dọ̀ pọ́nú mi ìran bàbá ẹ̀ ni lọ́ọ́ ṣọ́ rẹ ọlọ́ọ̀ṣọ́ ẹ òpònú ayúradà ọmọ káyọ̀dé. kí ló fi ń bẹ̀? mo ti lọ lọ́wọ́ mi ọ̀rọ̀ díẹ̀ kò sí ọ̀rẹ́ náà mi kò sí ọ̀rẹ́ náà mi rárá. ọ̀dẹ̀ amukun mẹ́kọ̀ọ́ fún bàbá ẹ̀ ló jáde. ayé kìlọ̀ gbéná ayé ìmọ̀lẹ́ ìyá ìmọ̀dí lẹ́nu mi ń jẹ nílé ayé ṣe tún lè dùn láyé ayé kí la ń gbé náà wé ayé yìí mà lé ìyá ìyọ̀bílẹ̀ lómi jẹ nílé ayé. Mr. Kayode Mr. Kayode Mr. Kayode ah, eh. kí ló dé ah, eh, eh, ẹ ẹ tí lọ lé mi èmi ni last day of the month ló jẹ́ kí n ṣe ìdúró. Ah, ṣé mr doko jíṣẹ́ fún yín ni. Ah, kò sọ ọkàn fún mi sa. mo ti ní ká sọ fún yín pé a lè sanwó oṣù yín lọ́sẹ̀ yìí due to one reason or the other. ẹ wò ẹ má bínú a mọ̀ pé ilé ìtumọ̀ ọ̀run ní tẹ́fẹ́ fún yín ṣe but next week làbáyọ̀ náà máa sọ. mr káyọ̀dé mr káyọ̀dé ẹ lè dúró ẹ jẹ́ kí n gbé lọ́wọ́ ọmọ bẹ́ẹ̀ lè mí náà lọ. ẹ dúró ẹ jẹ́ gbé ẹ̀dá mi wá sí mi ó ẹ̀dá mi sí mi lò má jẹ́ kí n jìyà àlàyé ìfínre ṣàmúnà lèèyàn ṣe ọlọ́run mi adùnníkú bẹ́ẹ̀ ni èrò òru orí ìsìnkú lọ sí ibi ayọ̀ mi mi lọ sí ibi ó sún mi hmm. o. ṣe ṣáà ti gbowó oṣù kó tó máa sún ṣe ti gba owó oṣù. òun náà ni mò ń sọ. kí lẹ̀ ń sọ mo ní kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ tí òdùn lẹ́nu yín ṣọ́tọ́ ṣọ́tọ́ kí ṣáà ní sùúrù kí ní sùúrù kí ní lọ́ọ̀rì parí oṣù kí ní lọ́ọ̀rì parí oṣù tẹ́lẹ̀ ti gba sọ́lọ́ọ̀rì ẹ̀ fún mi lọ́wọ́ máa fi bẹ̀rẹ̀ ọjà padà ṣáàṣù mi yóò ti parí báyìí àwọn ọmọ yóò ṣáàṣù ti yóò ti parí owó yóò ti ìtọ́gbà àbí. wọ́n lọ di next week. ẹ ẹ wọ́n lọ di ní ọkọ lé o ìwọ ọlọ́kùnrin mo ní ọkọ lé tó jẹ́ kí n máa fọwọ́ kọ́ mi àbúrò bàbá mi ẹjọ́ náà náà ràn mí lọ́wọ́ ayé ní kí wọ́n lọ́jọ́ ọ̀rọ̀ náà. ilé ẹni la ti jẹ èkúté onídodo ṣé oògùn tó bá ti ṣẹlẹ̀ ilé wa ń bí ló wá máa lọrùn fún àbúrò bàbá ẹ̀. tí yín lẹ̀ ń sọ yẹn o tí yín lẹ̀ ń sọ yẹn o ẹ kì í ṣe tèmi wá tí ilé ọ̀làpàá ti mọ́ báyìí ilé ọkùnrin àjíbádé lèmi ń lọ wọn lè jẹ́ kí wọ́n jẹ́rìí bẹ́ẹ̀ tó bá pé tó bá pọkọ ìyàwó kó jáde ẹ̀yìn inú náà ẹ̀ lọ́kọ ìyàwó ní o ẹ̀ jáde ẹ̀ tó bá bá ọmọ ṣẹlẹ̀ ń pa lákàrà. ọlọ́run máa ṣàánú òun gbé bàmíjẹ́ bọ̀ láti ta tí mo rò pé tí n bá délé mi màá rẹ̀ tó bá káyọ̀ káyọ̀ ah! ọlọ́run máa ṣàánú mi mo mọ̀ pé ọlọ́run á ṣe ìjọba. ayé kí ń gbé náà. mọ̀lẹ́ ìyá ìmọ̀dí ilẹ̀ lórí jẹ nílé ayé torí àyà kan. ayé kí là ń gbé náà rè ayé yìí mọ̀lẹ́ rè. Lord ṣẹlẹ̀? Ẹ pẹ̀lẹ́, ọ̀dọ̀ mú dẹ̀ tẹ́ rúùrù wọn. Ah, pẹ̀lẹ́ madam jẹ́ kí n rí rẹ̀ gbà. fi ṣòro láyé náà orí mi ìyàlọ́ ẹ̀dá mi jọ wọ́n kó mi yọ ẹ̀dá ẹni mo lè yọ ní nínú ṣòro yìí. Jésù agbára wa. àmín àmín àrùn orúkọ jésù. ẹ̀yin olúwa lógo. ògo. arábìnrin ẹ má ro ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ilé nìyẹn ìyẹn fi ń dá wa lójú pé olúwa kò fẹ́ kẹ́ ẹ dé ibi tí ẹ ń lọ. Ah, pásítọ̀ báwo la ṣe mọ ibi tí mò ń lọ. ègbé ni fún ẹni tí a kò fi rántí ó ń jíṣẹ́ ègbé sì ni fún ẹni tí a rán tó kọ̀ tí kò jíṣẹ́ ẹ̀mí ọlọ́run fi yé mi pé ẹni bí ẹni tí ẹ̀yin ń pè ní ènìyàn yín tí ẹ̀ ń lọ báyìí ó ń fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta ni. pásítọ̀ ẹ nà sùúrù sọ̀rọ̀ yìí o ẹni tí mò ń lọ báyìí àbúrò bàbá mi mà ní aláàánú mi olùrànlọ́wọ́ mi sì ni pẹ̀lú. ẹ ẹ ntí olúwa fi hàn mí nìyẹn ó ti pẹ́ tí ẹni tí ń gbé òkùnkùn ta fà sí mọ́lẹ̀. ẹ gbọ́dọ̀ sàn. ẹ jọ ẹ má bínú o ṣe rí lẹ́ẹ̀kan tẹ̀ ń bá mi sọ̀rọ̀ yẹn ṣé mo wà ní lásán ni mo gbọ́ eré àwa dẹ̀ ní sáfíìsì òkè ń dà tèmi gan bá fẹ́ fò máa láti jáde sísàlẹ̀ lọ́hùn kí n tó lè mi dẹ̀ tún wá ní kírẹ́dìtì bá pè é padà. ẹ bá ti ní kí n wá ní nǹkan ṣẹ̀tẹ̀ fi ń bọ̀ sí i. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gbà bẹ́ẹ̀ ni ìyẹn ló jẹ́ kí mi wá bẹ̀ fúnra mi àti pé èèyàn kì í fọlá jiyọ̀ mo fẹ́ kó ronú sí iṣẹ́ wo ló lè dáwọ́lé ló lè máa ṣe tó lè máa mú tọrọ kọ́bọ̀ wá òun ni mo fẹ́ kó ronú sí gbogbo kápítà tó bá dẹ̀ máa gbèrú ọlọ́run á pèsè. ẹ̀gbọ́n mi tí mo ṣẹ̀yìn ni. ẹ̀ṣẹ̀ báwo kì í ṣẹ̀ṣẹ̀ òòṣẹ̀ mi àdéhùn ni mo tẹ̀lé àjọsọ ṣé mo pé Táyọ̀ àtọkọ wọn ò ní wedding tó má lè ti parí wedding wọn báyìí màá fẹ́ kí ọkọ Táyọ̀ kó take over company ẹ̀ straight away gẹ́gẹ́ bí àdéhùn àtàjọsọ wa ó ní mo tẹ̀lé mi dẹ̀bi fẹ́ tó máa wá dàbẹ́ ni pé à ń gúnra wa ìwọ àti ọkọ Táyọ̀ tó máa wá dàrí fífún ẹ torí òun ò ní mo bá yín ṣiṣẹ́ wa tágímẹ̀ntì bá dẹ̀ bẹ̀rẹ̀ àrífín bẹ̀rẹ̀ nìyẹn. ẹgbẹ́ mi rọ̀rọ̀ wo lẹ ń sọ yìí kí ọkọ Táyọ̀ tó kó fa kọ́mìnì ọmọ tí ò ní ra yẹn táwọn ọmọ ibi tó ti wá ṣé tó bá kó wo gómìnà tó bá lọ ta la fẹ́ wà pẹ̀lú ẹ̀ abẹ́rẹ́ òrókùn di ta la fẹ́ wà ta ni mo la fẹ́ rí. Ajíbádé ọ̀rọ̀ ti kúrò ní ọmọ kan níran ọmọ kan ò níran èkíní náà o mọ̀ pé ìfẹ́ ti wà láàrin wọn ẹ̀ẹ̀kejì ọkọ ọmọ ẹni ọmọ ẹni ni ah, ó ti gbàgbé mi ṣe bí ìwọ ló sọ fún mi ló pẹ̀tù sí mi nínú nígbà tí mo fà á kíkọ́ rí pé mi ìfẹ́ kan fẹ́ra wọn ẹ láti máa wò bẹ́ẹ̀ náà nì á kàn máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ àti pé táyà fún ẹ mọ̀ yìí pé kò sẹ́ni kan tó fẹ́ bá òun du ogún tó bá òun kó jẹ́ kọ́kọ́ òun ṣe ogún báṣabàṣa tó wà kó má jẹ́ kó ṣe báṣabàṣa. sọ bó ṣe jẹ́ nìyẹn tó ti gbọ́ ọlọ́run fún ẹ̀rọ ṣùgbọ́n ẹ ṣe ẹgbẹ́ mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ màmá rẹ ọ̀rọ̀ nǹkan tí mo bá fẹ́ ṣe. ọmọ àtọ̀ ẹ̀sán náà ṣùgbọ́n. ọ̀rọ̀ ẹ̀ Babalọ́lá ẹ̀gbọ́n mi àtàtà ìwọ ló pe ṣonṣo ó ti dandan kó rí ṣonṣo ó ti ń lò mí lò mí odò látọdún yìí mi ò complain gbogbo àpàdé àlùdé ibi iṣẹ́ gbogbo ẹni mo mọ̀ ìjọ́kọ̀ ló fẹ́ ra nǹkan ní Sokoto èmi náà ló rán lọ bó o fẹ́ nǹkan ní Kútọ́. Babalọ́lá ẹ̀gbọ́n mi àtàtà ìwọ ló pé ṣonṣo ó ti dandan kó rí ṣonṣo ó ti ń lò nílò omi odò látọdún yìí mi ò complain gbogbo àpàdé àlùdé ibi iṣẹ́ gbogbo ẹni mo mọ̀ ìjọ́kọ̀ ló fẹ́ ra nǹkan ní Sokoto èmi náà ló rán lọ bó o fẹ́ nǹkan ní Kútọ́nu èmi yìí kan náà ni ó wá tó àsìkò tó yẹ kí n fẹ̀yìntì kí n máa jẹun ó wá ní ọkọ ọmọ ẹ ló tọ́ sí <laughs> babalọ́lá ṣé ọ̀gẹ̀dẹ̀ mi wá wo kòkòrò ìtọ́gọ́ ó wá di burúkú àwa wí táwọn pè mí ẹ ntí n bá fẹ́ ó dà mí lókòwò ṣé bí ẹ tó bá wà láyé ló ń dáyàn lókòwò màá bẹ́ẹ̀ sọ pé o sanwó láyé o lọ jẹ lọ́rùn bẹ́ẹ̀ ni. àwọn tí o ọdẹ apẹran má fi tọ̀bẹ ṣe iyì tí mo jí láàárọ̀ mo lọ́wọ́ ẹ̀jẹ̀ lóúnjẹ ẹ̀gbọ́n mi babalọ́lá ní irọ́ ni ó ní epo ni mo fẹ́ kó lọ bá mi dì í. akáàkìtì o ọdẹ apẹni mo fi bọ́n ṣe iyì tí mo jí láàárọ̀ mo lọ́jẹ̀ lóúnjẹ ẹsẹ̀ ẹ̀gbọ́n mi ní irọ́ omi lásán lòun mo wá fẹ́ kó lọ bá mi ṣe ṣáká ṣáká kó bá mi dì í dì í dì í. dúkìá bàbá yín tó wà lọ́wọ́ òun lẹ fẹ́ dọ́gbọ́n wà díẹ̀. dúkìá pásítọ̀ kò sí dúkìá kankan lọ́wọ́ wọn nǹkan tó ń kó ajíbájé fi yé wa ni pé bàbá mi ya owó ní bank pé nígbà tí bàbá mi dẹ́kun olójẹ́ kan gbé ẹsẹ̀ lé gbogbo properties wọn. irọ́ ni o bàbá yóò jẹ ẹnikẹ́ni lówó àbúrò ẹ̀ ló dọ́gbọ́n ta gbogbo dúkìá ẹ̀ tó dọ́gbọ́n pé ẹ̀gbọ́n òun jẹ báńkì lówó kẹ́ ẹ má bàa fura. ah wà níkà o àwọn náà ni màá dẹ̀ lọ sábà gbà tí mo bá ní ìṣòro ẹni a ní kò fẹ́ ni lójú ata ló fi sẹ́nu ẹni a ní kò kíni lẹ́yìn ẹ̀bùn ló fi sọ́wọ́ ọkọ mi àbúrò bàbá mi wọ́n pa á nítorí ogún ẹ̀. bílẹ̀ ayé ṣe rí nìyẹn ajẹnifẹ́ni ni ọ̀hún. mi. ṣé ò rẹ ra. ẹ má mi ẹja tẹ ní ohun ìjẹ lánàá yẹn ń bá yín rà bọ. èèyàn ó tún lọ ń ṣe ìnáwó sórí ó yẹ kó o ti mọ̀ wá ìyá tó ní bí mo ṣe rí lórí oríkìrí lánàá mi nígbà tá a ti rówó rà ó ti ṣe kí ni ó ti yọ fódà báyìí lẹ́mìí mi ah. àmọ́ ọkọ mi ó bà ní kú kúkú ṣe díẹ̀ tí bàbá ẹ̀ ti jẹ irú ọ̀gbẹ̀ yìí wàá fi ṣe ọbẹ̀ bẹ́ẹ̀ ni o tiẹ̀ lè jẹ́ ń bẹ̀ mọ́ ẹ̀ẹ́jọ jẹ́ o ti gbọ́ o ṣe ọkọ mi ọmọ àṣírò ẹ̀ fún ẹ o. wàá jẹ́ wọn mọ́ o jẹ́ ẹgbẹ́ sí kíchìn. Hmm. mi ìmọ̀ oró ni tí màá tún kọ síbẹ̀ dùn ó dáre kò sọgbọ́n tí mi ò tí ì dá láti jẹ́ kí n mọ́ mi dùn gbogbo ẹ̀ bàbá ló já sí o ó ti sú mi ó ti sú mi gan-an. má jọ sú ẹ wàá túbọ̀ máa gbìyànjú náà ni ó dá mi lójú pé bó pẹ́ bóyá wọ́n mi àsun ikún ayọ̀. tí kì bá ṣe bàbá tó ní kí n má sọ fún wọn èmi bá ti ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn kí wọ́n kú fún fẹ́dọ̀ kọ́ kọ́ sunkún ayọ̀ náà fún mi náà. wá ṣe kí ni ọmọdé ń ṣe ẹ́ ebi òun ló máa gbọ́ wípé òun lòun ṣokùnfà àìrọ́wọ́yọ ọmọ ìtínú ẹ̀ máa dùn kàkà sun ẹkún ayọ̀ wọ́n túbọ̀ máa sun ẹkún ìbànújẹ́ lé e lórí ni ah, àbí kí ló ń sọ báyìí. tí wàá sùn ti sùn mí mo step tí mò ń take. máa ti sùn mí náà ni wọ́n máa já máa gbàdúrà wọ́n máa gbàdúrà wọn àbí sùn mí. ibi ayọ̀ mi sì mí lọ àmì ó ẹ̀dá mi wá sí mi ó ẹ̀dá mi sì mí lọ má jẹ́ kí n jìyà àlàyé ìpínrẹ ṣàmùnà lèèyàn ṣe ọlọ́run mi adùn ní kú bẹ́ẹ̀ ni èwúrò mi òbí mi sì mi lọ síbi ayọ̀ mi ẹ̀dá mi má sùn ẹ̀dá mi wá sí mi lọ síbi ayọ̀ mi jọ̀wọ́ má jẹ́ ń jìyà láyà àṣọ ìbéèrè ṣàkóyàn lèèyàn ṣọlọ́run ni adùn ní kú pẹ̀lú èèyàn mi. Bóbí bá bímọ sáyé òye, òbí wa ṣe ń bọ́ ẹ̀. Àkíyèsí dá lára ọmọ ṣẹ́fọ̀n. Ẹ má ṣàkíyèsí lára ọmọ yìí. Orí olówó wí kó ṣẹ́gìjà ò máa lọ ní. Olórí ọ̀tá ò máa lọ Ayé níyì sí wọn lára ẹ̀. Ayé bù ú. Ṣẹ̀rí ẹ̀ ẹwà yìí bó ṣe ṣamalama ọmọ ènìyàn jẹ ayé o all i know mo mọ̀ pọ́ lọ́rùn kì í ṣe bí. ayé wọn ò lè fún wàrà wọn lè dá wàrà nù. ayé burú gan ni ṣùgbọ́n tí mo mọ̀ ní wípé má ṣe rere láyé tí mo bá rere rere má ṣe rere. ó rí mi lọ sí ibi ayáwó ni wá sẹ́yìn bọ́ síbi ayọ̀ májè ní jìyà lásán ìfi rẹ̀ ṣàmúyàn èèyàn ṣe ọlọ́run mi adùn ní fúnpẹ̀yìn ewúro mi. tí kò dò ó torí kí ló náà fẹ́ ká ṣe afẹ́ orí lóde náà kí ló dé tí mò ń jẹ àmọ́dí ìyá bẹ́ẹ̀ òye ni orí orí. sweetheart mo fẹ́ sọ nǹkan fún ẹ ni mo lọ sí hospital doctor wa jẹ́ kó yé mi pé mo ti lóyún oṣù méjì. kí ló sọ. mo ní mo ti lóyún oṣù méjì. <laughs> oyin inú mi dùn sí kí ló ṣe é orí fẹ́ máa fọ́ mi. Ah, bóyá kí n ṣe oúnjẹ díẹ̀ fún ẹ tó bá ti jẹun tán wàá dé lóògùn. ẹ sáré lọ sí tọ́lẹ̀. rẹ̀mílẹ́kún. ń bọ̀. Ah. Ah. àbí wo lọ̀rọ̀ oyún tó ti fa tọ́ẹ̀lẹ̀tì àtòrí fífọ́ báyìí sí. àtìgbà tí mo ti sọ fún ẹ̀mí pé mo lóyún àtìgbà ni mo ti rí náà mo pa gbọ́ ẹ̀ títí títí títí mi ò gẹ́ẹ̀dà. ẹ tẹnu ọba yá ló ń pe làwọn làwọn ọkọ wọn ṣẹ̀mí ni wọn bá ẹ mi mo ti bá sọ títí kó máa bọ̀ ń ó kọ kó kódà àwọn òbí ẹ̀gbọ́n wa wọn ò mọbi tó wà. ẹ ẹ àmọ́ nǹkan ó yà mí lẹ́nu fún Rẹ̀mílẹ́kùn gan o ṣé kí obìnrin lè lóyún fún kó máa bẹ̀rù. ó kàn ń rò bẹ́ẹ̀ ni o mi ò rí Rẹ̀mílẹ́kùn bá wí o tó bá máa jẹ ìwọ ni tó bá máa mu ìwọ ni tó bá fẹ́ raṣọ wọ ló ń raṣọ sí lọ́rùn ah, wọ́n dẹ̀ ní bẹ́yìn ò bá tó bàbá ọmọ ṣe èèyàn kì í pa lákàrà. àmọ́ kò lè tún yẹn ṣé bí àjọ máa jókòó àjọ máa sọ ni. anyway má rojú ṣó ti yẹ máa hmm, wá bí ṣe máa bá sọ̀rọ̀ tó máa wálé ní tí ò wá yé yẹn máa jẹ́ òye. ṣe ikú clear àti ìpẹ́ ìròkè ń bára yín sòtọ́ àbí rúurú òṣìwò ni alágbèbọ́ bí ọ̀sẹ̀ méjì ńlẹ̀ ọ̀gá ah, ah. ọ̀ má bínú sá. kọ́ má bínú sá àbí kí ló sọ olúwa rẹ̀ ní ẹkú ṣé ó tọ́ sí ẹ mo ní ṣé ó tọ́ sí ẹ ṣé ìwọ ní ìyẹ kó rin ìrìnkúrìn lọ láti ilé ẹjọ́ mélòó ó ń lọ́wọ́ na àrùn mẹ́dàárò ó ń ṣe ẹ̀wẹ̀ ni wò tó yẹ bó wọ́n ṣe fi lé sí rẹ̀ ní ṣé ó tọ́ sí ẹ. mọ́mì ẹ má bínú ẹ̀rù ló ń bà á. kí ló ń bà á lẹ́rù. ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ló mú kó ló fi ná pápá bora ìwọ náà sọ̀rọ̀ jẹ́wọ́ bóyá wọ́n lè rọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ fún kí ni oyún ọ̀rẹ́ mi lẹ́kọ̀ọ́ àwọn ọlọ́dẹ àwọn àwọn ọlọ́dẹ sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dáríjì mi mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa mo dẹ̀ mọ position tí lé wà mistakenly ni mo fi mistakenly ni mo fi fún mo fún mo fún gẹ̀ẹ́kan lóyún. ìwọ ara mi lẹ́kọ̀ọ́ ìwọ ó fún lóyún ṣùgbọ́n ẹ fọkàn yín balẹ̀ ẹ ó rẹ́rìn nígbẹ̀yìn ni lórí ọmọ ẹ ṣe àṣeyọrí lórí ọmọ ara ọmọ yín ni igi ọlá yín wà ẹ bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí nígbà tí ọmọbìnrin bá fi lè fínú fúndọ̀ lóyún fún ọmọ yín bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run alààyè wí ṣùgbọ́n o ẹ ò gbọ́dọ̀ sọ fún ọmọ yìí o tàbí ẹnikẹ́ni o. Ah, pásítọ̀ tó bá lè rí bẹ́ẹ̀ tó bá lè rí bẹ́ẹ̀ màá máa yọ̀ wà á máa fọpẹ́ máa fi ìmọ̀ àfọ̀gbọ́ fọlọ́run ọba. olúwa ọlọ́run ẹlẹ́dàá mi ò ṣe o. rẹ̀mí ó fúyà mí ṣé lóòótọ́ ló fúyà mí. ọkọ mi máa bọ̀. Ah! ẹlẹ́dàá mi máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ó fúyà lóyún ṣe lóòótọ́ ni pé bẹ́ẹ̀ tún bá pẹ́ dalẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ọkọ mi ọmọ ẹlẹ́rìn mọ́sá ọmọ ẹlẹ́wọ̀n ládọ́gba ọmọ ẹnìkan ló ṣòro ìmọ̀ ẹnìkan ò jọ̀bọ̀rọ̀ ìmọ̀ràn ẹnìkan ò jọ̀bọ̀rọ̀. Oh, shit, I let that go. Yeah o ah, ti fi orí ojú wọ ọmọ ìwọ náà lè dìde ńlẹ̀ àbí. Ah, ah. àwọn àwòrán àṣọ rẹ ò tún mọ̀ ẹ̀ mọ́ ò jìyà mọ́ olúwa rẹ̀ ń lọ́kùn. olótú lọ wá. dadi ẹ má wọrí ẹ jẹ́ kó máa lọ ọ̀nà àbáyọ ló bá lọ. bàbá olúwa rẹ̀ mi lọ ayé wa ti dáa ìyá ò sí mọ́ ẹlẹ́dàá mi ò ṣẹ́wọ́ ìyá wa ti dópin iṣẹ́ ò sí mọ́ ayọ̀ ló dé. bàbá ẹ̀rọ̀lẹ́kùn má mi ti sunkún sí ẹ̀rọ̀lẹ́kùn má mi ti sunkún sí pòròpòrò mi ju wọn bọ́ sí sáà sọ yìí bẹ́ẹ̀ ni bàbá ọ̀ya bọ̀ ọ̀rọ̀ ẹ ti dayọ̀. bàbá kó dá ọ lójú pé ìyá rẹ ó ṣe omijé ojú ayọ̀ sínú kínní yìí. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ ni. ẹ̀rẹ́kún bàbá ọ̀rọ̀ ẹ ti dayọ̀ o ti rí bá ti ṣe o ti rọ́nà gbígbà aláàánú ọ̀wà tó dènà sí ọmọ yìí ó bàbá ẹ̀rẹ́kún sórí aṣọ ìbáyìí ìlọ mi mọ́tò fi ṣiṣẹ́ nu lẹ́nu iná ló tún wà padà kọ́ wá máa kọ́ ya ẹ̀rọ kọ́ wá máa wo tiẹ̀ ti da rẹ̀ lẹ́kùn ọ̀rẹ́ dayọ̀ ẹ̀lẹ́dàá mi ẹlẹ́dà gbòdú sí gbogbo àṣẹ gbogbo àṣẹ wa. àbágídí. ìwọ alápẹ̀rẹ̀ lẹ́ẹ̀múbọn. àwọn ayé ní ẹ̀jẹ̀ ló ń jẹ èmi ajíbádé ni irọ́ ni epo ló ń jẹ ah! torí pé mo fẹ́ rí soso. Ah! àbágídí o ah! apẹ̀rẹ̀ náà níbọn. ẹni kọ́ àwọn ayé lọ́dọ̀ ló ń jẹ ẹ̀ mo ní irọ́ ni omi lásán ló mú. èmi ajíbádé ló sọ bẹ́ẹ̀ kó máa wá sí i sọ́tún ẹ̀ mọ́tẹ́ rí. Ah, ah. <laughs> eh, um, ah, ojú ẹ̀yin méjèèjì ló kún un ọlọ́run ó dá pé. ẹ ṣe uh, dádì àwa ti fẹ́ máa lọ tí o bá ṣe pé ẹ insist pé ká lọ àwa fi pé kò right ká fi yín lẹ́nu ilé ká jáde lọ nípa dúpẹ́ kìkì against ẹ̀ gan mo á sọ fún pé ìlẹ̀ ní ká lọ. ó rí sọ ṣùgbọ́n ẹ̀tọ́ ni pé kọ́ ẹ lọ torí pé tíyàn bá lọ bá wọn ṣe nǹkan èèyàn máa retí pé ìgbà tíyàn náà bá máa ṣe nǹkan tiẹ̀ èèyàn ló máa bá ṣe so ó yẹ kọ́ ẹ lọ ni. tẹ bá fẹ́ anything ẹ pé tina in fact tina. sá. Um, wo nǹkan tí dájú àti mọ́ìmbà ti fẹ́ kò ṣe fún ọ̀hún time. so ó dà mọ́. ẹ ọ̀rọ̀ àìdí à. ẹ má sí. ẹni àtijọ́ rẹ̀. olùwàjà ńláre kò káre dìá jókòó ah, ah, kò dùn mọ́ mi rárá hmm. ah, ṣé nígbà tí ọ̀rẹ́ ẹ̀dẹ̀ ti kúrò lọ́dọ̀ tiwa tó ti gbòmìnira yẹn ìwọ náà yá a sékè ò tiẹ̀ ràn wá rárá ìyá ìyá wa sọ́dọ̀ wa mọ́ kò dáa bẹ́ẹ̀. ẹ má bínú sá kò rí bẹ́ẹ̀ ẹ mò ń try láti sáré sọ́tún láti make ends meet ní sá. sori ends yẹn ọlọ́run àwa jẹ́ kó meet ọlọ́run àwa bẹ̀rẹ̀ fà báyìí àtòrà wọn láṣẹ ìdùmarè bẹ́ẹ̀ dẹ̀ ló máa rí. ẹ ṣe tiẹ̀ wá rí tá a bá ń gbàgbé pé kọ́lọ̀ ń ṣe oore fún wa kò ní sọ̀kalẹ̀ látòkè wá ṣe ó máa rán èèyàn wá ní ipasẹ̀ èèyàn kan la dẹ̀ ti máa róore yẹn bí ó ṣe jẹ́ pé ipasẹ̀ Olúwadámiláre ni a ti rí oríṣiríṣi ohun tó dáa tó dáa tó ń ṣẹlẹ̀ sí ẹbí eré náà dẹ̀ kárí lágbára Ọlọ́run. ipò táwọn náà wà yìí sìn tààrọ́ ọkùnrin tààrọ́ obìnrin tán jura ọmọ yìí bẹ́ẹ̀ náà ni tiẹ̀ máa rí pẹ̀láyọ̀dẹ́ ni bó ṣe ń gbéyàwó ló máa máa bímọ bó ṣe ń bímọ ló máa máa kọ́lé bó ṣe ń kọ́lé wàá máa ra mọ́tò bó ṣe ń ra mọ́tò bẹ́ẹ̀ ni oore míì lóríṣiríṣi máa máa tẹ̀lé bẹ́ẹ̀ ló wá rí fún gbogbo wa o mm, láṣẹ ẹ̀ka rẹ̀ ẹ má fìrà ayé lẹ̀ jọ torí ọ̀rẹ́ yìí kò lọ déédéé. ẹ má kọ́ àwọn àti rẹ̀ kò dà kó dà wọ́n mọ̀ ìgbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ewúro kádùngbẹ̀yìn ọ̀rọ̀ mi ìyá mi yọ. kí n lè rí ọpẹ́ ṣe. ìgbẹ̀yìn ewúro adùn ìgbẹ̀yìn ewúro kádùngbẹ̀yìn ọ̀rọ̀ mi ìyá n lè rí ọpẹ́ ṣe. ìrìn àjò ẹ̀dá láyé ọlọ́run nìkan mà ló lè yé o. jẹ́rọ ọpẹ́ ṣe ní tèmi o ẹ̀yà adùn ní kò dẹ̀gbẹ́ ní ọ̀rọ̀ mi. ìgbẹ̀yìn ewúro adùn rí gbẹ̀yìn ewúro kádùn gbẹ̀yìn ọ̀rọ̀ mi yá mi yọ kí lè rí ọpẹ́ ṣe. ojú ẹni máa la rí yọnu gbé mi lékè gbé mi borí ìṣòro mi wá ń wo mi bí kí n kú a ò lè sìn ṣẹ́ ẹ mọ́ mi ẹ̀dá mi jẹ́ ńlọ fẹ́dá òfé yíyádùn. ìgbẹ̀yìn ewúro. adùn nígbẹ̀yìn ewúro. kádùn gbẹ̀yìn ọ̀rọ̀ mi àmìyàn. kí n lè rí ọpẹ́ ṣe. mo ti rẹ́ níbi ọkàn mi ìfẹ́ mi alábàárín mi dẹni o ẹyin jù mi ṣàmà ló dẹjẹ o eh. ọ̀rẹ́ mi ni ìfẹ́ mi ẹnì kejì mi ni mo rí mi ni olólùfẹ́ mi alábàárò mi ni alápèsò mi ni ẹni bí ọkàn mi eh. adùn ewúro ìgbẹ̀yìn adùn ni ó ẹ̀yìn ìgbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ewúro kádùn gbẹ̀yìn ọ̀rọ̀ mi àmìyàn kí lè rí ọpẹ́ ṣe ìjìyà yìí ó máa dópin lọ́jọ́ kan torí pé a ò ọ̀ṣẹ́ mọ́ mi. mo yan orí owó mo yan orí ọlá ní tèmi. bẹ́ẹ̀ni orí bẹ́ẹ̀gà tọrọ jẹ. ìgbẹ̀yìn ewúro. adùn nígbẹ̀yìn ewúro kádùn gbẹ̀yìn ọ̀rọ̀ mi àmì yọ̀ lè rí ọpẹ́ ṣe. aláàánú bọ̀rọ̀ mi ṣàṣẹ jọ̀wọ́ ẹ̀bùn ayé mi bá mi mú kúrò jẹ́ káyé pè mí lórúkọ tuntun jẹ́ kóre wọlé mi adùn ìgbẹ̀yìn ewúro.